náà ah, in ti ń ṣe wá ni pé a nítàmà pé tàbí ilé gbé nǹkan haramu lẹ̀ ìgbésí ayé wo lè ìyẹn ń tọ́ka sí pé àárín gbà ń kí ni ó láti ìní eléyìí ni ó ni sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà bóò ni wọ́n ṣe gbé gbogbo nǹkan táǹpé ní haramu a rí i wọ́n nígbàgbọ́ sí in tó bá sọ ìmúlò ibi ìmúlò àwọn nìkẹ́ wà fáwọn ibi ìmọ̀gbọ́rọ̀ sí Allah subhanahu wa ta'ala lẹ́nu ibẹ̀ nìyà wà fáwọn lápòjúwe anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú hadithu sahih anábì lọ́jọ́ kan wọ́n lọ sọ́dọ̀ kan àwọn ìyàwó ẹ̀ anábì wá rí tamuru kan ó rí ní orí ibùsùn rẹ̀ ànábì wa mú pé kò ń tiẹ̀ jẹ́ ibi tá àná ti bí jùmọ̀ pé kò ń jẹ́ súnmọ́ àṣà àǹtẹ̀kùnà sọ̀rọ̀ àkọ́ lábíjẹ́ nígbà tí wọ́n ti definition wárẹ̀ẹ́wù lẹ́ẹ̀kan a nípò náà ni pé wọ́n wà tẹ́rkù ma yakhsha zọ́rọ̀rù fi àkìrà wọ́n náà ni máa dẹ́rù àbí nǹkan tó bá ti ń kóyàn ròyìn ròyìn sílẹ̀ ànábì wa rí támúrù ó rí dàbí nǹkan lórí ibùsùn rẹ̀ ànábì wa mọ̀ pé kò ń jẹ bí táwọn ibi ti ń ronú pé àjẹ ah, ń jẹ lànàbì ti wá nǹkan kan ti sọ sáà nínábì lọ́kàn pé ó mọ̀lẹ́ sọ́wọ́ kí n máa ṣe ó mọ̀lẹ́ jẹ́ sàárà íńtà sì gbọ̀n ni pé ànábì àtàwọn fámìlì rẹ̀ àwọn tó bá jẹ́ ànábì ọlọ́run àtàwọn fámìlì wọn èèwọ̀ ní kán máa jẹ sàárà. èèwọ̀ onye kàn kama jẹ sàárà ẹni tí tó a pé ipò sàárà ló bá wà èèwọ̀ ni fún wọn. èèwọ̀ ni fún wọn. nam ẹ wá wo anabi wa rí i pé ah, kí sàárà anabi wa gbójú anabi ò jẹ mọ́ eléyìí fún wa pé àwọn nǹkan mìíràn téèyàn lè rí lọ́fẹ̀ẹ́ lófò bọ̀ tí bá ti ń di ròyìn ẹjọ́ ogun ti n dùn yàn yẹn yìí tí kò yẹ na náà àrọ́ ọmọ gan-an báwọn gan táwọn engage lérí gan àmọ́ bó ṣe structure gan. kásì ti jẹ́ pé fi wá lọ́kàn balẹ̀ èyí ti jẹ́ pé yóò connect ọkàn wa mọ́ wa ta'ala èyí tó àwọn bísínẹ́sì tá a lè ṣe tó lè sún wa mọ́ Allah subhanahu pọ̀ ju pé èyí tí ó yẹ máa wọ́n ní Hasan tó jẹ́ kan lára àwọn ọmọ ọmọ ọmọ ànábọ̀ Muhammad sallam tó jẹ́ tàmà sí Fatima radiyallahu ta'ala anha wọ́n ní ọmọ tamuru kan min tamuru ti sọ́dakọ̀ nínú àwọn tamuru táwọn èèyàn ti wá ṣe sọ́dakọ̀ ọmọ ọmọ ànábì mú ọwá ẹni kí ni tán ànábì ṣe ànábì ni kí jẹ́ jùlẹ̀ jùlẹ̀ torí pé kẹ́lìmọ̀ hik bí máa nà kọ́ yẹ kó wọ́n ṣe sájúrù fún yẹn pé àmú ah, fílẹ̀ ìtùrùkù wọ́rọ̀ àmì fílẹ̀ kò jùnú anábì wọn sọ fọmọ kékeré ọmọ kékeré lè tẹ́lẹ̀ wọn gbé ààrẹ ah, eh, kékeré lè ọlọ́run àbí ọlọ́run àbí wa lè rí támúrú ẹ̀yọ kan anábì wọn sọ fún ọmọ pé àà ah, fílẹ̀ fílẹ̀ àmọ́ táàrífọ̀ àná lánàá àkúrú sọ́dákọ̀ sọ́ọ̀mọ̀ pàwọ̀ ìṣe kí ni àwọn èyí jẹ sàráà kan àyè jẹ sàráà ẹ wo éèjì ẹ̀ ń tàn nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam tí ń kọ́ ní bò ní yóò ṣe máa jẹ oúnjẹ halal tí ò ní máa jẹ oúnjẹ haram lónìí ẹlòmíì ń ṣiṣẹ́ jobs ẹlòmíì ń ṣiṣẹ́ haram ó tún fi ń lọ́mọ lọ́wọ́ ẹlòmíì ń ṣiṣẹ́ haram ó tún ṣe kí ni ó tún fi ń lọ́mọ lọ́wọ́ ẹjọ ọjọ́ ọ̀la wo ni na ń pèsè ilẹ̀ wa hàn ẹ wá wọ éèjì ọmọ tá à ń sọ yìí nígbà tá à ń nẹ́bí sọ fún éèjì rò sí ìwọ ọmọ ọdún mẹ́wàá o ìgbà tá à ń nẹ́bí sọ fún pé àmọ́jẹ́ fílẹ̀ éèjì rò sí ìfọmọ ọdún mẹ́wàá ànábì wa ń kọ níbò ló ti jẹ́ pé tọ́lọ́mbá ni ó jẹ tọ́lọ́mbá ni ó fi sẹ́nu tó ṣe láàlì fún ó nìkan ló kó fi sẹ́nu ẹ wo ọ̀gọ̀rọ̀ nǹkan àláàlì tálà ní ká máa jẹ ká máa ṣiṣẹ́ lé lórí tá à ṣiṣẹ́ lé lórí haram yẹ wá ní ṣètàn sí kíni ló wá pọnlẹ́ ló pọn lọ́ra fún wa eléyìí ó ń ṣàpèjúwe fún wa pé bá a bá ti ń tírìn ara wa lórí gbòòrò jẹ́ pé ṣe halal láàmú ṣe bẹ́ẹ̀ náà láṣẹ máa tírìn àwọn ọmọ wa gbogbo àwọn tí ń bẹ ní kápá wa gbogbo àwọn tí ń bẹ lọ́dọ̀ wa tó sọ̀rọ̀ àǹdí wa lórí gbòòrò jẹ́ pé nǹkan halal òun náà ló jẹ táwọn náà ṣe kíni tí wọ́n mọ̀ jẹ. ká mú ọ̀rọ̀ mi wá abubakar siddiq radiyallahu ta'ala anhu nínú hadith èyí tí aisha radiyallahu ta'ala anha gbà wá kọ́lá ó sọ pé kana li abubakar gulamun yakhruju lahu al-khiraj abubakar ní arákùnrin kan ó lọ́mọ kan arákùnrin yìí onílọ́mọ ń kápá pé errand boy abubakar ni ẹni tí abubakar mọ́ ránṣẹ́ ni tí abubakar fẹ́ ra nǹkan ṣe kí ní kan abubakar mọ́ rán kiri wàkánà abubakar ya'kulu min kharajihi abubakar onílọ́mọ pípa gbogbo níta Abubakar bá fẹ́ jẹ tó bá fẹ́ rà Abubakar wá jẹ́ pé máa ń jẹ nínú gbogbo ẹ̀fọ́ gbogbo tó bá jẹ́ pé wá jẹ́ rẹ́ráǹtì ló bá rán Abubakar máa ń jẹ́ nínú iṣẹ́ fàjáhà yà ọmọ ibi iṣẹ́ ń fa àkàlà mi nìhu Abubakar níjọ́ kan arákùnrin wa mú kankan wá Abubakar bá ó jẹ́ nínú ẹ̀ fàkọ́ ọ̀làhùn ìgbòlá àtẹ́dìrì máa hà dáa arákùnrin tí wá jẹ́ pò ní errand boy abakiri wá bí abakiri lè pé atẹ́dẹ̀rì mahara intan jẹ́ ten percent ni ṣe ẹ̀mọ́ bó ṣe wá fàkọ́lá abakiri wà máa hu abakiri àtọ́gbé kí bó ni bó ló ti wá bó ni fàkọ́lá kúntún kàkà hantu lè insani fi jahiliya mo máa ń mọ́ báwọn èèyàn wuṣẹ́ mọ́ báwọn èèyàn mọ́ báwọn wuṣẹ́ nígbà tí islam ò tí tí ìmọ̀lẹ̀ islam ò tí dọ̀dọ̀ mi tí n tí gbà wọ́n mọ ó sínú kìhánà ṣùgbọ́n kìí kí bá mo mọ sẹ́ni náà wò ó ìmọ̀ wò ó ìlà àní kọ̀dá àtùhù bí kìí ṣe pé mo kàn máa ń skáàmù àwọn èèyàn náà ní nígbà pé ní kọ́dẹ́rù ó náà ní kéèyàn máa ta àwọn èèyàn jẹ́ ẹ̀wò káhìnà gangan iṣẹ́ kéèyàn báyàn wúṣẹ́ ise kéèyàn mọ báyẹn kéèyàn mọ sọ tí ó ṣẹlẹ̀ lọ́la haram ni lọ́tọ̀ kéèyàn wá máa ń mọ̀ ń pẹ kó jẹ́ pé nǹkan wà ń scam àwọn èèyàn ìmọ̀ ń àwọn èèyàn ni ìmọ̀ ń yàwó àwọn èèyàn. haram tún ni torí yín padà ń kó yẹ ọba wípé máa o èmi mo kàn tán ni mo kàn máa ń àwọn èèyàn ni tí bá kàn ti wò sùn tí ah ẹ wò bóyá kẹ mọ́ wọ́sọ̀ pamọ́ o hmm, tẹ bá wọ́sọ̀ pa ayé yóò ta o tí èyí sí yẹn rẹ̀ mo kàn máa ń dẹ́rù bá àwọn èèyàn lásán mo kàn máa ń ta àwọn èèyàn jẹ ni fa'alkiya ni fa'atọ́ ni bidalik ah, ìkan náà àwọn kan tí mo kàn tí mo ti bá ṣe rú ẹ̀ rí mo ti ṣe rú ẹ̀ fún rí lọ́kà pàdé mi lónìí tó bá fún mi ní tẹ́rí mu níjọ́ fún mi náà mo gbé wá sẹ́yìn náà jẹ́ nú fàhádà lẹ́bí akátàmínú ó náà ní táyínà tí ń jẹ́ náà fàádàkọ́lá abubakar yadahu fàkọ́hà kúlà ṣe in fi batnihi abubakar siddiq radiyallahu ta'ala anhu kọlọmbà yọ́nà sí bàbá wa wọ́n wá tọwọ́ wọn bẹnu wọ́n sì pa gbogbo oúnjẹ tí ń bẹ nu wọn dàlẹ́ kéèsè tèyí wọn nìkan o tó wọ́n mọ̀ pé èyí táwọn ti gbé mi náà ń ti lọ́mọ ìmí ìtòwọ́ àánú wọ́n sì rí pé àwọn pa gbogbo oúnjẹ tí ń bẹ àwọn ẹ̀jẹ̀ kí náà ní ta ń bẹ̀rù kí ni tẹ́ḿbẹ̀lì tó yẹ pé àlùjànnà táwọn tá à ń sọ yìí fẹ́ wọ̀ làwọn náà fẹ́ wọ̀. gbogbo yọkùnyọkùn tẹ́kù oúnjẹ haram ní fi ń yọkùn kó bẹ̀rù àlùkìyámà kó bẹ̀rù iná kan tó yẹ pé kì í jó nǹkan kan ara èèyàn náà ní ọmọ jù. ẹ àwọn sọ̀hábàl kiram nọ́mbà àwọn sàhábà tá à ń sọ yìí bó sì lè kó ṣe kéré tó nígbà yíyà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ló jẹ́ pé àwa ló yẹ ká sára fún haram jùmọ́ lọ haram gangan jíjẹ àwa ló yẹ ká sára fún jùmọ́ lọ kí ni tó dé Allah subhanahu wa fún wọn náà kúrán pé sullatu minal awwalin wa qalilun minal akhirin níjọ́ tí ọlọ́run sọ ayé ìkàlẹ̀ wọ́n ní ìjẹ́ náà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam wà pé ah, ọlọ́run ní wọ́n ń tọ̀ọ́dú sílẹ̀ tún mílẹ̀ àwọ̀lì wà kọ̀lílù mílẹ̀ àkìrí gbogbo tó ń fẹ́ ní ìdìnnú àlùkìá gbogbo tí ó yẹ kó àwọn tó fẹ́ gún wọ́n ọkùpá àlùjànnà àwọn tí wọ́n ọkùpá àlùjànnà gbogbo wọn tọ̀ bí wọ́n ti wá ọlọ́run ti mú wọn tọ̀ tí ó múnú wọn àwọn tó kù àwọn tó kù nígbà yìí wà nẹ́bì kọ̀lílù mílẹ̀ àkìrí díẹ̀ náà ni tọ́nà bá pè nǹkan ní kọ̀lílù jẹ̀mọ́ tọ́nà bá pè nǹkan tó pè ní kọ̀lílù kí ni tí ń sọ fún wa yẹn ẹwú ìmọ̀ tó ń kálukú wa ni ọlọ́run pè ní kọlílà nígbà tó padà yàtá nínú ibi ìsòkun ọlọ́run á sọ fáànù náà bí ipò dáńgbà náà àátún increase tọ̀rọ̀ títí ẹ̀ náà ẹ wá wo gbogbo bọ́lọ̀ ń ṣe increase number tó láti gba ayé àwọn sọ̀hábà tí dáyé ti wẹ̀wọ̀ àwọn generation tán jẹ́ pé àwọn tán bẹ̀rù ọlọ́run tán ti lọ ní olókùn nu wa ayé pé iye tó kù nu wa pípọ̀ wa kọ́ ọlọ́run ní bùkátà sí mọ́ ní iye pé iye tó kù wa tí wọ́n ìjẹun náà tó nǹkan mọ́ kọ́lọ́n bàdígà kó ṣe wá lọ́mọ ìjẹun kó kàkà wá kún wọn ni eléyìí ló fi jẹ́ pé àwa la tún ní kàtàkì láti máa bẹ̀rù haram ju àwọn ṣe ń bẹ̀rù ẹ̀ lọ wọ́n á tọwọ́ bẹnu wọn láti pọ̀ gbogbo oúnjẹ haram èyí tí wọ́n jẹ eléyìí ó ń wà in conformity pẹ̀lú hadith kan tá a kàrí tá a sọ pé annabawa muhammad sallallahu alaihi wasallam tó ní la yadkhulu janna kò ní wà lùjẹ́ èyíkéyìí ara èyíkéyìí ẹran ara wa tó bá jẹ́ pé ibi tó ti develop ibi tó ti ń sanra títí ń wú sí títí ń jẹ tí ń mu tí fi ń sanra òun náà ní kí n mìíràn sùhìd tẹ́kùn ní mi haram ni ẹ̀yìn ẹ̀wò tálẹ́ni ọ̀hún tí yóò sọ pé ah tóun fi dàgbà tó bóun ṣe dàgbà tó yìí haram ò sínú tẹ́ pàrọ̀ ara òun àbí tó jẹ sí bá sàmà bá lónù we might be physically strong we might be physically strong yes and mentally wise but in a spiritual realm bó la ṣe jẹ́ we are somehow weak fine physically strong tabari olójú oléegun onígbogbo ẹ̀ onípáwà kò sí tó lè nà kò sí ẹni tó lè mentally wise bẹ́ẹ̀ ni tán kò sọ làkàrẹ̀ làkàrẹ̀ àà ah, ah, masha Allah ṣùgbọ́n kí ni in a spiritual rhymes láwùjọ àwọn tó yẹ kí wọ́n já àwọn ẹni ọlọ́run ò sí number one ò sí number two ó ò sí number two million. eléyìí ń ta fún wa lè bọ́nu ogun tá à ń sọ yìí òun náà ni káwa náà wá ní táwọn sọ̀hábà yìí ní kí ni nǹkan tán ní kí ni nǹkan táwọn sọ̀hábà yìí ní àwọn sọ̀hábà yìí ní wárí wọ́n máa ń sara fún tí wọ́n bá ti bẹ̀nu wọn wọ́n máa ń sọ̀rọ̀ fún tí wọ́n bá ti bẹ̀rù wọn they don't just eat. nínú ọ̀rọ̀ mi anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ alákùnrin kan fún wa inú hadithu sahih musa àti sahih bukhari àti abu hurairah gbà wá sọ pé kọ́lá nabi sallallahu alayhi wa sallam ishtara rajulun min rajulin aqaran lahu فوجد رجل الذي اشترى على عقار في عقاره جرة فيها ذهب ìkan náà àwọn arákùnrin kan nínú àwọn tó ti ṣáájú wa wọ́n ra ilẹ̀ kan ilẹ̀ tí wọ́n ra káàró kí wọ́n ra acres of land nígbà tí wọ́n wá ra acres of land nígbà tí wọ́n ń ṣẹlẹ̀ lórí wọ́n wá bá àpò gold kan nínú ilẹ̀ wọ́n bá àpò owó gold nínú ilẹ̀ fàkọ́lẹ̀ láhùn lẹ́rì ìṣtẹ́rọ̀ làkọ́ ẹni tó wá ra ilẹ̀ wá gba ilẹ̀ múra ìrìnra góòdì ilẹ̀ ní múra ìrìnra góòdì ó wá lọ gbé góòdì lọ bẹ́ẹ̀ tó talẹ̀ fún kó zahaba kàmí ni gba góòdì rẹ o ìnàmà àṣtàrẹ́ìtù ìnàmà àṣtàrẹ́ìtù minka al-awd wàlámà àbẹ̀tàgì minka zaabu gbà gbà góòdì rẹ̀ in tí mo rà ó náà nílẹ̀ ìnra góòdì mọ́ fàkọ́lá lẹ́dí ìlàwòlà àwùd ẹn tó nílẹ̀ náà wá sọ pé ìnàmà ba'atuka al-awd wa ma fiha àti ilẹ̀ àti ogbọ́n tí ń bẹ lórí ilẹ̀ rẹ̀ mi owó má bá tiẹ̀ lọ jàre ẹ igun méjèèjì kákọ́ dó lórí ibi táwọn méjì sọ̀rọ̀ dé wọn ẹni tó ralẹ̀ ńlọ ń bẹ́ẹ̀ tí ó talẹ̀ fún pé gba góòlù tèmi bá nù lé ilẹ̀ múra ìrà góòlù táwọn lè ṣe ń tẹ́ni àkọ́kọ́ kọ́kọ́ sí nù wa. ebó làwọn èèyàn ń bú mú ìbí ní ìsìn wọ́n wá fi di nǹkan máa ń pè yàn dídìn rìn mú ìbí arówó mọ́ yìí bẹ́ẹ̀ nìkan bá ra páálí bisikíìtì ní ìsìn yìí tó wá ajá tẹ́pọ̀ ló bá nẹ̀ sí yóò rìtọ́nù ta ni ó rìtọ́nù ẹ̀ fún àtọlọ́pàá àtẹ̀ntẹ́ fẹ́ fún pátì olè làwọn olè ń gbogbo wa abẹ́ẹ̀kọ́ àpèjúwe ọ̀nì o ní pé kíyàn lọ rajà kan ní factory èyàn wá já páálí ọjà tíyàn lọ rà yẹn instead kíyàn wá bá bisikíìtì ńbẹ àbí mílò ńbẹ àbí nǹkan ńbẹ èyàn wá bọ́wọ́ ńbẹ kí ni téyàn ó ṣe wá check yourself. ah ṣe bùnà fún àkọ́kọ́ bí i àǹtí wàhásẹ̀ lẹ́fù jẹ́ pàárí gbé àjẹ́yàn táwọn táwọn sọ ìfẹ́ wọ̀ sáà ti lè wọ̀ ṣá tàbá wọ iṣẹ́ pọ̀ lọ́rùn wà tání láti ṣe tẹ́ pé a bá fẹ́ wọ we have a lot to, a lot to do we have a lot to do ẹ wá máa wo ẹni tí ó wá talẹ̀ náà wà jálábòsí olóòtú wá sí kíni kí sálábòsí nígbà tí ò rí góòdù mọ̀ wọ́n pè fún abẹ́rí góòdù tó máa ń pọ̀ máa rí kankan àbí kankan máa ń bẹ̀ tẹ́ pò òun ní bùkátà tó válù sóhun òun ó ti yọ kó bẹ̀ kóhun tó tà ẹni tó wá jára lẹ̀ wá lọ bá gbígba góòdù tí mo bá lórí ilẹ̀ tó tà fún mi ilẹ̀ mo ra ìra góòdù òun náà tó wá ní kí ní ṣe àti ilẹ̀ àti ogbẹ́ tí ń bẹ lórí ẹ̀lẹ́mí ti tà fún ọ é pé ní mentally ká sọ pé báwọn yẹn ṣe gbọ́n nìsín intellectual aspect tá a fi jẹ́ pé a fi ń operate pẹ̀lẹ́sìn nìsín àyàn ni à pẹ̀lú ní tí ẹni yẹn ti sọ ó ti legalize gold torí ń bẹ̀ fún délé kó gbọ́dọ̀ mọ́dà máa rẹ̀ kí kó lọ mú gold ní kó lọ tàbí kó máa lò torí pé n tó sọ nípa ilẹ̀ àti ogbọ́n níbẹ̀ lórí ẹ̀mú kí ni ó ní mo ti ta fún ọ. ṣùgbọ́n tó dá gold padà ń wò pé ẹ̀ eh, alẹ́ ní ó fẹnu sọ́bà ń bọ̀ kọ́yẹ́kọ́yá lókè àmọ́ ẹ̀ oríṣiríṣi ọ̀nà ẹnìkan sẹ́yìn sẹ́fòríjì sẹ́fòríjì ẹ̀fòríjì hàn rí tó ṣáàlà wúlẹ̀ sọ pé o ṣe ń tó ọ̀sẹ̀ kó wúlẹ̀ foríjì ọ̀dà rẹ tiẹ̀ wúlẹ̀ àwọn ọmọ pẹ́ kọ́nà eléyìí ẹni yóò wá mú pọ́ǹtì pé ó ní gbogbo ti ń bẹ lórí ilẹ̀ pàápàá àti ní mẹ́mẹ́dùn ti ta fún ọ dáàmì gbogbo tó bá rí ń bẹ̀ náà ìwọ náà lórí tí ó ń kálukú abára lè tàbí fi kọ́lé nìsinyìí abára lè tàbí fi kọ́lé àwọn àgbẹ̀ foundation lọ àwọn arówó ń bẹ̀ sẹ́ǹpẹ́ tó nílẹ̀ àti bricklayer ó jà bricklayer àti ẹgbẹ́ sẹ́fún kó wáyé sẹ́ lórí ilẹ̀ yìí ẹ̀wá dúró tí wọ́n ń gbà àwọn àgbẹ̀ foundation lọ àbẹ̀ wọ́n ń gbẹ́ sọ́kàwé ẹni tó wá ń gbẹ lọ ó wá arówó nù lẹ̀ ta ni yóò sọ pé òun ló ń lówó náà méjèèjì ta ni sọ pé òun ló ń lówó ẹ̀wọ̀ tí that's where we are that's ká sọ pé that is the state of life tá à ń gbé lónìí náà ní ara wa à ń gbégbé ayé pé ẹ wò anything comes náà ni whatever comes is jíjẹ mímu ọ̀kan wọn pa àárọ̀ mọ̀nà àbí halali ni hadith arákùnrin tá a wá ń sọ yìí nígbà tọrọ ìwádìí pàmò méjì jọ wò pé ah, àwo èmi ò ìfẹ́ gbà ráàmù kejì náà wò wọ́n lọ kó bá arákùnrin kan fàkọ́ọ̀lá lẹ́bi tàhákàmọ̀ ìléyìí ẹ̀yìn tí wọ́n tún wá lọ kó bó dàbí èmi àti ẹ tá a jádájọ́ lónìí ẹni tá lọ kó bá kò dàbí lọ́ọ̀yà tòní ẹni tá lọ kó bá kò dàbí adájọ́ tòní ẹni tó lọ kó bó dàbí àwọn ọlọ́pàá tòní ẹni tó lọ kó bó dàbí àwọn EFCC tòní káwọn náà ń gba bíráìbù gbogbo wọn báwọn ẹni tó lọ kó bó dàbí àwọn ICPC tòní ẹni tó lọ kó bó dàbí ẹni tó ẹpọ̀ ní ó mọ̀mọ́ yahoo tí ó tú fóònù rẹ̀ wò tí ó wà ní kó ṣe kíni kó withdraw àbí kó transfer sínú àkáǹtì òun yóò sì free ẹ̀. ẹni tán lọ kó bá kí wàá ní tó ń wá ṣe ìbéèrè tó bí wọ́n léèrè ni pé èwo ẹ̀yin méjì ti bímọ wọn níbẹ̀ ìkan lòun bí kọ ìkan náà ti bí ọmọ ọkùnrin ìkejì náà sọ pé òun ti bímọ obì ẹni tán wàá lọ kó bá ní kò le. unkihu al-gulama al-jariyata wa anfiqu ala anfusihima mínìhù wàtàsọ́ dàkọ̀ ẹ̀yin kò lè ibi tẹ́ ẹ bá dé nìsín ni pé ọkùnrin yín ọkùnrin yín àtobìnrin yín tẹ́ ẹ ti bíhùn ẹ fi wọ́n fúnra wọn ẹ wá kó dúkìá tẹ́ ẹ pè ń góòlì tẹ́ ẹ bá lórí ilẹ̀ ẹ kó fún wọn kán lọ lórí ara wọn yóò máa jẹ́ pé ẹ̀yin méjèèjì ẹ ti sàárà fún àwọn fámìlì ara yín náà nìyẹn ẹ̀yin méjèèjì náà lẹ́jọ́ benefit nínú táǹsọ̀ yìí ẹ̀wọ̀n tó wá sọ mọ̀lẹ́bí méjèèjì papọ̀ tó sọ wọ́n dẹ̀yọ kan a jẹ́ pé àṣàṣù ó sọ̀rọ̀ eléyìí ó ṣẹlẹ̀ lórí kíni àlà tẹ́kùwà àlà tẹ́kùwà nìkan ẹ̀yìn ó sọ tẹ́gbẹ̀gùn tẹ́pẹ́ tó nílẹ̀ ló bá jẹ́ pé ìsàmíkálẹ̀ òun lóyún ẹ̀ẹ́dàjọ́pọ̀ òun lóní lóní góòdì àfi tẹ́ pẹ́ tó sàlàyé náà lẹ́dàájú pé ìsàmì káwọn ló ní nígbà tẹ́jẹ́ pé jẹ́ àwọn méjì bá ti lè mí ìsìkapọ̀ tẹ́jẹ́ pé ti fọmọ fúnra wọn fábí àwà ní ìwọ̀n kò ní sí pẹ́ẹ́nì kó wà àti fọ́ọ̀tì mọ́ ẹ wo ohun tí àwọn sọ abẹ ẹwò gbèsè tí wọ́n ń gbé ẹwò gbèsè táwọn sọ abẹ ń gbé. ẹ wò eléyìí òní state of mind táwọn sọ abẹ ni eléyìí òní state of mind táwọn ẹni ọlọ́run kí wàá ní ìgbésí ayé táwa wá ní lónìí láwọn tẹ́ pàwọ́ gàláwá jẹ́ àwọn àtìbá wọn a jẹ́ pé àwọn tí ó yẹ kí wọ́n jẹ́ good examples àwọn tó yẹ pé wọ́n yẹ kán jẹ́ role model wa wọn jẹ́ role model wa nímọ̀ lónìí àwọn wà ní role model wa those people that are living in crime àwọn ni wọ́n jẹ́ role model wa lónìí tàbá abẹ lómi léèrè pé who is your mentor kẹ́ẹ̀ tó lórí kí kankan nú àwọn muslim brother àbí muslim sister kan tó lè dá ọkọ̀ sọ̀hábà nígbà tí ìbá gan pé Khadija ẹbílẹ̀ ìgbóyà tell me about Khadija tell me what you know about Khadija ẹbí alátàlá àníyà ẹ̀rí pé kò mọ̀ kankan gbà ẹbí ẹlòmíì lè rìn wá pé is your ọ̀rọ̀ ọmọdé kò mọ̀ kankan pa ọmọdé rẹ̀ ní tó kàn lè dá akọ tó lè sọ pé òun mọ̀ Messi Ronaldo tell me about Messi and Ronaldo àwọn olùfẹ́ máa dákọ̀ fún yín àwọn fẹ́ pé they are living in crimes àdébẹ́ gbogbo àwọn tí ó yẹ máa dákọ̀ fún yín ìfún ẹlòmíì wà pẹ́ lómi ò rí rí o bí ò ṣe rí rí yóò ní ẹyin tí ó jẹ́ kí fẹ́ mú as mentor nìyẹn ẹyin tí mo wá rí mo fẹ́ mú as mentor okay tell me about that person ẹni tó ń sọ yẹn one or two things ẹ wàrà mọ́ rí pẹ́ ní ẹgbẹ́ náà is living in crime. excellent àwọn sọ̀hábà tó wáyẹ ká jẹ́ pé àwọn ni ó jẹ́ role model wa lónìí àwọn ànábì ọlọ́run tó yẹ pé àwọn ni ó yẹ kán jẹ́ role model wa lónìí àfi wọ́n ṣe role model mọ́ kí ni tó dé àwòpáyé táwọn ń gbé yẹn ti wà outdated ayé tuntun làwa wà kọ̀ǹpútà yìí jìra wà dámìtì agbọ̀rọ̀ tún báwọn tẹ́pọ́n mọ̀ ń pa ayé ti sìn agbọ̀rọ̀ bá wọn lò sáà wàá mọ̀ pé ayé táwa ń pè láyé tó ti wà ó dé tẹ̀lé yẹn oníláyé tọ́lọ́run bàdẹ̀kẹ́lá wẹ́kọ̀mù jù lóbi jẹ́pọ̀ ànábì sọ pé khairul quruni qarni ànábì Muhammad sọ̀sán sọ pé khairul quruni qarni ìgbà tó dáa jù sẹ́ńtírì tó dáa jù òun náà ni sẹ́ńtírì ìtọ̀dọ̀ tòun ثم الذين يلونه بين في سنتري تو تتلي ثم الذين يلونه بين سنتري تو تتلي ewu سنتري tó wà da yẹn la fẹ́ imitate sẹ́ńtìrì tó dáa yẹn láàfẹ́ máwọn èèyàn gbà náà tán dáa náà kún àfẹ́ mú wọn ní àṣírò mọ̀dẹ̀ mọ́ àwọn làwa mú lónìí àwọn criminals àwọn criminals eléyìí ibi tá a tún ti dánu dúró rè ṣùgbọ́n káfí lè gbọ́kọ́ gbọ́ yé pé ọ̀nà ibi tá a ti kọ́kọ́ mórí bọ́kùn bí haram òun náà ni nǹkan tá à ń pè ní alwari'u that is the first solution kakura wa níjànú kò ń bi nǹkan tí bá ti ń rúwa èyíkéyìí business bá ti ń rúwa lójú èyíkéyìí business dábàá yẹ kó àbá ti mọ into comprise ẹ̀ aláì ní àbẹ́ haram èyíkéyìí business láti rí pé ti expose sí kankan náà àwọn element mẹ́rin tá a ti kà lọ àríbá maysir gambling gọ́rọ̀ ìtànjẹ uncertainty price inflation èyíkéyìí business tó bá ti lè comprise kankan náà àwọn element mẹ́rin ká jìnà sí èyí tó bá ti ń dárí ìròyìn lẹ́nu ọkàn wa ṣe ń ṣe àbí mọ́ sí ayédà ìwé kìíní yìí wọ́n hmm, lè kó mọ̀ ní haram nù ká jìnà sí ká sì tó lè halal nù. eléyìí làwa náà fi wá wà nìkan nú àwọn tí aláṣùn àti aṣọ pé wọ́n ṣe kìíní wọ́n ò dọ̀mọ̀ àlùjẹ́ náà kálá